sùn ànábì wa daṣọ bo àwọn méjèèjì èèyàn ò lè rí ojú wọn bọ̀tásọ yẹn ò bo ẹsẹ̀ wọn bí gbàtí yẹn bá fi aṣọ borí àtàrà tí ẹsẹ̀ wá àwọn kan wá ń bẹ nínú àwọn kọ̀bá ìlú kan lẹ̀ lárúbáwá wọn ti wà dòní náà ọlọ́run bá wọn lẹ́bùn kí wọ́n lè máa bí ìgbà táwọn ń ṣe DNA táwọn àṣẹṣẹ ń ṣe lónìí ni pé á lamọyin ló bí lamọyin ìmọ̀ ẹsẹ̀ ni wọ́n ti rí nǹkan kan ni àbí wọ́n ní àtẹ́lẹwọ́ rẹ̀ dà tẹ́tẹ́ ẹ̀ náà wá gba ọmọ rẹ̀ ni ọlọ́mbùn àwọn lẹ́bùn eléyìí kì í ṣe pé wọ́n ń wo fẹ́ o bíi DNA ni bíi àwọn experiences ya nǹkan báyìí kò gbọ́dọ̀ tó bá pé bíi eléyìí ló ti jáde bí ó ti rí nì àwọn náà ní rúmọ̀ bẹ́ẹ̀ àwọn èbó dọkumẹ́ǹtì tí wọ́n lójú ó di níta ń pè ní sáyẹ́ǹsì wọ́n lọ́kàn nu wọn wá bá nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ mọ̀tọ́ ní tọ́ wá bá wà nẹ́bí ṣe o àmọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ ṣe ń bẹ lára tiẹ̀ náà ẹ̀mọ̀kẹ́yìn náà fẹ́ búrú gá bá tiẹ̀ mọ̀ kí wà wá náà mọ̀ àwa náà mọ̀ rú gẹ́rẹ́ ọba tó wá yẹjú lọ́dọ̀ ànẹ́bí tọ́lọ́ wá ní ọ̀rọ̀ tó lọ́la rẹ̀ pé òun búra ló kọ ọlọ́run pé ẹsẹ̀ dúdú tó ń wò yìí látara funfun yìí ló ti jáde fàfárí ànàbí yìí sọ̀lọ̀lọ̀ wọn nínú ànàbí dùn púpọ̀ ń jọlẹ̀ pé gbogbo èèyàn ẹ wá gbọ́ pé òun ọmọ tó ń pọ́n ò rí ẹni tí wọ́n dá sọ bo òun èsì tara màdínà àmọ́ ẹsẹ̀ tó ń rí yìí òun búra ló kọ lọ́hùn pé dúdú yìí ara funfun yìí ni lọ́dí jáde wàhùwà kẹ́dàlẹ̀ Usama yìí ni Fátímà lẹ́yìn ànàbí wa wí fún pẹ̀tọ́ àwọn muawiya àwọn tó lọ tó lọkọ tó nípò ń lù àmọ́ báyìí ni kò ní pè rẹ̀ ànkìhí usama bin zayd fakari tu, gẹ́gẹ́ bí alára ẹ̀yìn abara fatima wo pé lẹ́bù tòun ju lẹ́bù usama lọ fakari tu olóhùn kọ ọkàn ń kọ tó ma kọ́ la nẹ́bi tó rìpíìtì ẹ̀ ànkìhí usama bin zayd fẹ́ usama yóò lálùbáríkà fanakahtuhu fatima ni mo bá gbà mo fẹ́ usama faja'ala Allahu fihi khayra fatima gan ni sọ bẹ́ẹ̀ fún rẹ̀ pé oore tó wọn ọ̀ràn kan wá kàn bẹ́ẹ̀ wàgbàbàtò bihi ọ̀tìbàtò lédè lárúbáwá ni kí ni yóò dùn púpọ̀ alfarahu bin ni'ma wàgbàbàtò bihi pé òun yọ̀ nínú dẹ̀ra pé òun fẹ́ẹ́ usama tá nẹ́bi ní kó wọn fẹ́ sallallahu alayhi wa sallam wa radiyallahu an usama wa an fatima wa an sa'iri sahabati nabiyyi sallallahu alayhi wa sallam. eléyìí ni hadith méjì tí alimami makili ti mú wa ń pọ̀ ọ̀rọ̀ tọ́láàkù amẹ́rin pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ la lè mẹ́nu bà amẹ́nu yìí tá mẹ́nu bà yìí náà kí a fiyèsí nínú hadith alákọ̀ọ́kọ́ kámẹ́nubà yẹn náà hadithu pé ibn umar kọyàwó rẹ̀ nígbà wo nígbà haibọ̀ ara àwádìí ìjìnlẹ̀ táwọn àfáà ṣe ni pé inú tàn ni pé ibn umar fẹ́ràn ìyàwó rẹ̀ púpọ̀ kí ló wáá pa tó fi kọ́ ibn umar gan ọkọ̀nfẹ́sì kó ń fẹ́ràn ìyàwó òun nígbà tí wọ́n wádìí wọ́n ní umar bàbá rẹ̀ ló ọkọ̀ umar bin al-khattab tó jẹ́ bàbá rẹ̀ abdullahi òun gan ló ní kí abdullahi fẹ́ràn ìyàwó rẹ̀ bàbá abdullahi ò fẹ́ràn ìyàwó rẹ̀ gbogbo ẹrú tí ń bá nírú pọ́blẹ́mù báwọn náà kọ́ gbọ́ lónìí o àbí ìyá ìyá ọkọ fẹ́ràn ìyàwó ọwa ni sọ fẹ́ rójú rẹ̀ ń àfi kọ́ mọ̀ wọ́n lọ gbogbo ntí wọn gbúdá lè wò ó ṣe ò lè rí dùn láyé àfi kọ́ ọkọ ọmọ òun kí ni ipò tí sẹ̀ríà ìsìláàmù dó ń pẹ́ ẹ̀ ipò tí sẹ̀ríà ìsìláàmù dó ń bẹ̀ náà lẹ́jì rí wọn ànábì ní kí wọ́n máa rọ kí Ibn Umar ṣe kí ni kọ́ fẹ́yàwó ní padà. òun ni al-Imam Ibn Taymiyyah Shaykhul Islam Ibn òun tiẹ̀ wá sọ kàn pé idha amaratu ummuhu bi talaqi imra'atihi fala yastajibu laha Ibn Taymiyyah ni bóbìnrin ọ̀bá sẹ́ẹ̀ tó àárín òun àtọkọ rẹ̀ ti gùn bí ọkọ bá wá sáásá bẹ́ẹ̀ pé wàbẹ́rù lùwálìdé ní ọlọ́run ni ẹ má ṣe òbí má ṣe ìyá bàbá nítorí òfin ní sẹ̀wọ̀n ni pé ọmọ yìí kọta kọ náà ni ọlọ́mọ ní kíkorira mi ò wà bẹ́ẹ̀ kọ́dọ̀ ọmọbìnrin yìí náà lè má ìyá yìí bóyá àwọn èèyàn kan bóyá nǹkan kan ni ní àwò ni pé tó àárín òun àtọkọ dán ṣé kò ṣe ń tí ó lè mọ́kọ rẹ̀ yọ̀ǹda rẹ̀ mọ́sà sábẹ́ pé ọlọ́run ní amọ́sẹ̀ yá ṣe bàbá má torí ẹ̀ ti dàmbá fúnru obìnrin bẹ́ẹ̀ Ibn Taymiyyah ní fa inna alayhi an yabarraha ntọ́lọ̀ ní o ṣe ni pé ṣe dáadáa sí ìyá rẹ̀ wa ha min birriha tatliqu kò ti dáadáa sóbì kakọ̀yàwó ẹni nípa báyìí àwọn ìyá àwọn bàbá wa náà ẹ̀yin náà ọlọ́run ní jẹ́ máa dó ń pò pé àfikọ́ sákọ̀ kọ́dẹ̀ lómi ò ní torí jẹ́ sáà ti sọ máa lu àwọn èyí náà ni láti ilẹ̀ náà mo ti ní ìfaramọ́ kò ti gun mọ́rùn bìtín náà ẹ̀dàkùn ẹja gbọ́ ìlànà ọlọ́run àti tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àmì ìtọ́ jẹ́ níta afẹ́fẹ́ rinlẹ̀ ni pé ìyá ọ̀lẹ́tọ̀ rẹ̀ o kò sínú ẹ̀tọ́ tí ìyá ní kò sínú ẹ̀tọ́ tí bàbá ní pé lọ́ọ́ sí kínni. lọ kọ ìyàwó rẹ̀ irú ọkọ yìí gbogbo ní téèyàn bá ṣe fóbi rẹ̀ yọ mẹ̀ntẹ́ni ẹ̀ ní ìṣe dáadáa sí òbí ẹni àmọ́ àwọn nǹkan ń bẹ tó yẹ pé ní kò ẹ̀tọ́ wọn ara tí ò sínú ẹ̀tọ́ wọn ni pé má ṣe tọ́lọ́ mọ́ kò ẹ̀tọ́ òbí má ṣe kò ẹ̀tọ́ òbí pẹ̀lú ọlọ́run kò ẹ̀tọ́ òbí bẹ́ẹ̀ náà ni lọ́ọ́ kọ́ ìyàwó rẹ kọ́ ọba àrójú rẹ mi kò sínú ẹ̀tọ́ tí òbí ní ìyànjẹ ni ó jẹ fóbìnrin tí ó di sáàbùrú ẹ táwa pé nítorí pé ìyá àbí torí bàbá ọkọ tá ní àfikọ ọkọ eléyìí lálàyé táwọn àfàṣe níbàámu pẹ̀lú ìtọ́tẹ̀lẹ̀ láàrin eh, eh, Abdullahi bin Umar àtìyàwó rẹ̀ tá à ń pè ní aminatu bintu gafar radiyallahu anhum ajma'in wa sallallahu wa sallim wa barika ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Uh, ìbéèrè wa lọ́tọ̀dọ̀ àwọn obìnrin ó sì ṣe pàtàkì púpọ̀ ó ní gbogbo ọgbà tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin òun àtọkọ òun ọkọ òun a máa pé kí ni ọmọ wí lónìí lónìí lọ lọ pé ojú rẹ̀ ó sì tún padà wálẹ̀ àwọn òsì ní kọra àwọn ìjẹ́rú eléyìí túmọ̀ pé a ti kọ obìnrin ó lè túmọ̀ rẹ̀ ó sì lè má túmọ̀ rẹ̀ irú ọkùnrin yìí òun lọ́mọ tóun gbà lérò bọ́bá pé èrò rẹ̀ ni pé yìgì àárín èmi pẹ̀lú rẹ̀ olónìí ni lọ́jà ó ti kọ́ náà nù o àmọ́ ẹ̀ pé lónìí lónìí lọ́ lọ báyà pé kọ́tà lọ lẹ́yìn náà ẹlòmíì ó pè ọ́ kọ́kọ́ dé lẹ́yìn náà bó wọ́n jẹ ẹgbẹ̀bẹ̀ ẹ́ kọ́kà wọ́n tó rọ̀ <laughs> irú eléyìí wọn ò tí ì dé kò tí ì dépò tọ̀láàkù láàfin máa pé ọ̀rọ̀ tọ̀láàkù ṣe é ṣe fásiwá jẹ́nẹ́rà àfi kẹ́ ẹ pé ọkọ kẹ́ ẹ pé ìyàwó kí ló wí kí ni ó a wá ti ń rí ọ̀rọ̀ ọgbà lérò ọgbà lérò yìí ká wá pàkíyèsí kan bẹ́ẹ̀ yẹn bá wá sọ lábùdù tó tó ní tọ̀láàkù nú. bóyá èèyàn kéwú lápèjú ẹni tí wọ́n wá ní ìwọ́bìnrin yóò áńtí pọ́ọ̀lì kù ọwá ní àwọn ògbèrò rẹ̀ kò nídìí èrò bẹ́yàn bá ti sọ lábúrú kíni tọ̀láàkù jáde èyí wọn ò nídìí kíni kò nídìí àní kọ́dà kò nídìí èyí tí fi ń sáwàdà ní gbogbo yìí wọn ò nídìí àbí àbí ọba pé fi ọmọ gbogbo orú yìí wọn kò nídìí á máa àmọ́ àwọn èyí tó lè mọ́tò mọ̀ méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ wá òun ní òní ìdíkà béèrè pé kí ni rò rẹ̀ wàláhù tààdà àdàm nínú ta wílẹ̀ kan ọ̀rọ̀ pé obìnrin tí ọkọ rẹ̀ ti kọ̀ yẹnyán a ní ọ̀lẹ́tọ̀ sí kíni kọ̀ lẹ́tọ̀ sí jíjẹ múmu kò sí lẹ́tọ̀ sí lé gbígbé illa an takuna hamila illa àfi tíro obìnrin bẹ́ẹ̀ bá ń bẹ nú oyún bí ń bá ń bẹ nú oyún túláàsì ọkọ gbọdọ̀ máa náwó lé lórí àtọyún rẹ̀ tí ó fi bímọ ń bẹ nú sọ́rọ́ tó tọ̀lá kò bẹ́ẹ̀ obìnrin tí ọkọ ti kọ̀ yányán kò lẹ́tọ̀ọ́ sí jíjẹ kò sì lẹ́tọ̀ọ́ sí lé gbígbé àmì ẹ̀rọ̀rọ̀ ti jíjẹ múmu tí ń bá ń bẹ nú oyún ọlẹ́tọ̀ọ́ sí títí tí ó fi bí ọmọ nìyàn ọjọ́ ti lọ báyá ká dáhùn kìí náà ẹ̀sìn wọn ọlọ́wọ́ san ilẹ̀ sàdáadà ìbéèrè ńlá ńlá fà béèrè ọlọ́wọ́ sàmànà wa nínú àwọn àdánwò lẹ̀ yorùbá tó yẹ pé ní gbogbo nǹkan látàfẹ́ máa sọ ọ́dà yẹyẹ àti tó nídi ká dáná àti tí ò nídi àti tó nídi ká pèrò ń bẹ ọ́dà bíi pé ń bẹ nú ẹ̀jẹ̀ yorùbá pé kátàwá ti ó fi da yẹyẹ àfáà ní bí obìnrin bá parí ẹ̀dà rẹ̀ lẹ́yìn tọkọ rẹ̀ kú èyí tá ń pè lópó òpó ìjọ níbi kásẹ̀sẹ̀ kó yẹn jọ ọ̀la ló kọ̀la ní jáde kò tọ̀nà bẹ́ẹ̀ rárá nù sẹ̀ríà ẹ̀dàkùn lódodo ọ̀rọ̀ ajáde nínú òpó níbi kódà kò nídìí à ń gbèlè àwa dá alẹ́ àbá wa sọ di àbá má sọ. So gbogbo àwọn eléyìí ẹni ọlọ́mba ti ní kí súnà wà lára ẹ̀ dákun ẹja jìnà sí kò fi ibi kankan bá mú kò sí nǹkan kan tọ́jọ́ nínú Islam ọlọ́nkọ́ sàmánà wa o. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين